The guy that they call do something, abi? Na him They, try. But the guy, get <laughs> do something. Hmm. <laughs> You can't guess the plot some kind ah, of all those kind plots where you just shock and you go begin the one that the last day this guy. <laughs> But seriously, not a shocking. shock, yeah. Na still our pikin. Eh, Na our pikin. Oh my god. ah. Ah. Motorola. Motorola sit down dey dey serious give us something make we take dilute this thing na. má no mo to wá carry the rain. gbẹ́ni sọ́la. bá a gbé bí nǹkan wa. Okay, please. Hey, hey, hey. Sometimes girls just don't take Motorola finish. Honestly. She too, she goes, mm, girl. Mm, body. Think to my leg. Ah, ọkùnrin kan. Kí ni? Mo ló ti rọ́ ọkùnrin kan tó ń fẹ́ yẹn tó ń fẹ́ yẹn bẹ́ẹ̀ kọ́. Ṣé kò máa jẹ́? Ní ìtumọ̀ gbé ní ìsìn. Ó mọ̀ ọ́dọ́ tó máa ṣe ẹ̀kọ́ máa boss mi ìyá wèrè orí mi ò pé. ọ̀rẹ́ kan. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ta mo sọ fún yín ìfẹ́ máa rí inú ilé mọ́ sórí wọ̀ jọ́ tí mo ti mọ̀ wá ajá ni mo ti pinnu láti máa gbà sìn torí mo mọ̀ pé ìjọ kan ajá máa jẹ pé àbí kó gé olúwẹ̀ ẹ̀jẹ̀ sórí ìwà ajá tí o ti ń rìn tẹ́lẹ̀ tí mo gbé ẹ kúrò nínú ọgbà ajá tó wá fẹ́ padà sí ọgbà ajá sí ni tí wọ́n ní ọdún fẹ́ gbé igbá ẹ̀ yẹn wọ́n máa bá àwọn olówó ṣe lọ́sìn mi wà rẹ̀ mẹ́ta ẹ jáde kúrò nílé mi lẹ́wọ̀. ọ̀pọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ rich na. kí ẹ rẹ̀ aago agogo tí ń ka wákàtí ọjọ́ ó máa ń ka wákàtí àwọn èèyàn sí rere ni tí ẹ bá fẹ́ kó ka wákàtí yín sí búburú ní sísìn ẹ jáde kúrò nílé. ìkùnkùn lè kàn wá ní. kí lè sọ ìdògbò rẹ̀. Fúnkẹ́ Iléna alọ́mọdé. Iléna Iléna sori sọmọ tó bá bẹ Iléna ajá blessing bí wíìrì sori ìwọ ṣé tí Ọlọ́run bá ṣe tó bímọ sílé bó ṣe máa kọ́ wọn ní kọ̀ọ̀kan nìyẹn àbí tí wọ́n máa kọ́ àwọn akóṣèbéèrè wa tún lé ní àbí. Iléna alọ́mọdé. àtúnṣe wà bọ̀ ó yà wíìrì. ti rí ọmọ kan nìyẹn o ti rí ọmọ kan o ti rí kan o ti jà wá mi. ayọ̀ bá mi sórí èyí tí mo ti bá sọ pé ẹja ọ̀sán in fact ó ju ẹja ọ̀sán lọ. àkúràkútà olórí ẹja nù mi òun ni mo rí. are you serious? ó mọ̀ pé àwọn onífíìmù yẹn àwọn ní yorùbá fi gbá mo fi yẹ ohun pé tó bá ṣe fíìmù wọn wọ́n máa ń pè nǹkan kan ní suspense tó máa ń fẹ́ ká máa bẹ̀rẹ̀ sí máa rorí lé lórí pé ṣó máa padà rí bẹ́ẹ̀ àbí kò ní padà rí bẹ́ẹ̀ mo fẹ́ ṣe fíìmù fún I'm gonna put you on suspense really? I want you to crack your brain you know kó wá rò pé ah, ẹ̀kọ́ wá sí ṣòro mi lẹ́nu ó wá nájà wọ́n fẹ́ kó crack brain ẹ̀ kó sọ wí ẹni tó lè jẹ. Mm-hmm. Your hex That aside. Ah. Oh, oh, oh, oh, oh, oh, mo get it. Mo ti get it. Ọ̀nkú ẹ̀ tó sọ púpẹ́ tó ti rí wọn last yẹn. Àwọn lórí rẹ̀ ni. Tó bá jọ ọ̀nkú mi, ìyẹn bá dẹ̀ tún bẹ́tà náà mi wá ní màá ìyẹn kọ́ ni mo máa sọ pé a mo ro ohun tó dùn tí mo máa ní kó kí rẹ kú Ah, Ọ̀rẹ́ mi ò rí gẹ̀ẹ́sì mọ́. Ó mọ gẹ́ẹ̀ kan ọ̀rẹ́ mo tó rọ́lá kan báyìí tájọ lọ sí club nígbà tó fẹ́ fi travel yẹn. Ah, tájọ lọ club. yeah òun àti mo tó rọ́lá jọ fẹ́ ní the same body wọ́n jọ fẹ́. Oh, that should be Jumi. Jùmọ̀kẹ́. Kúlẹ̀ Jùmọ̀kẹ́. live and direct in my show. showroom. àǹbájíṣó bá mi gba nọ́mbà mo tó rọ́lá lọ́wọ́ ẹ̀. lọ́sọ̀ ti gbà á. oh my god ayi Banji Banji to the mọ̀ bọ́rọ̀ mo tí important like mi sí. lájú gbogbo wàhálà tí to ti ṣe lórí kí n lè you are my friend you fucking me off Banji this is unfair. Ayo, bá the number is zero eight zero double three nine three one six seven three. She has other numbers. She broke tó to come bẹ́ẹ̀ ni. àti níbo lẹ lọ. ìgbà sáré débi kan jọ bá mójútó léṣu. àní ah, níbo lẹ ń lọ. kí ni ìtumọ̀ ẹ̀mí ni mo fẹ́ sáré débi kan. Hmm, ṣé kò ń ṣọ̀dà wọn. àwùsù bí láì ó dẹ̀ mọ̀ mí gbé mi ó mọ̀ pé mi kì í ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́rìí àti tòun mi dẹ̀ lè ẹ́ ṣe ní ayé. mo trust mo trust kẹ́ àwọn ọkọ̀ lọ fún mi. no problem tọ́jú ní o. ẹ má pẹ́ o. àwọn àdúgbò pẹ́. 한다고. bínú wà farabalẹ̀ wà á wò pé kí ni nǹkan náà tó lè fà á tí mo fi ṣe nǹkan tí mo ṣe I just wanted to know the truth I didn't do it intentionally nígbà tí mo kúrò ní Nàìjíríà bí mo ṣe dé Amẹ́ríkà for the first time in my life àwọn tí mo lọ bá ọ̀tọ̀ ni agreement àjọ ní kí n tó kúrò but when i got there mo tọrọ la wọ́n jẹ́ kó yé mi wípé àwọn kì í ṣe èèyàn àwọn kàn dá àwọ̀ èèyàn bora ni wọ́n jẹ́ kó yé mi pé ẹranko lásán lásán làwọn mo they stole all my belongings and most importantly my phone. Motorola without my phone kò sí mo ṣe fẹ́ contact ẹ wọn without my phone kò sí mo ṣe fẹ́ rí nọ́mbà any member of your family tí mo mọ̀ even my own family Motorola mo bẹ́ẹ̀ sọ títí kí n tó kúrò Nàìjíríà at least open a Facebook account ọkọ oníyàwó id mo ò like internet tí mi bá rí fóun at least mo lè bá lórí internet I did everything to get in touch with you so right in America I was homeless I was helpless for days Ògúntọ́lá mi ò fi ẹ́ sílẹ̀ ayọ̀ báyìí. waited for years. I ni mo dúró tiẹ̀. Mo gbé fèrè fún dídí ọdún kan gbáko Ayọ́má ni. Ayọ́má ni mo wà láti mọ ọmọ alẹ́ ìwọ́n ló kó mi sí i. fi mọ̀ pé mo ti lùsẹ̀ fọlá. Only lose me. Because I've come back for good. Trola, I've come back to take my woman. Mo ti padà wá láti wá mú ẹ, Motrola. Only lose me for you. You are people have been waiting for this moment. Ìrọ̀lá látọ̀ mi ò tí mọ̀ rí pé àtẹ̀mí àtàwọn ẹbí mi ìwọ la fẹ́ ẹni sí ìwọ la gbẹ́kẹ̀lé wa mọ̀ọ́mọ̀ ò lọ dán Mrs. Crump lọ́sí nítorí àkátá ẹni bá mi nítorí àkátá òfin mi sílẹ̀. Tọ́lá, I swear with my life. I swear with every good thing on earth. Tọ́lá mi ò tẹ̀lé àkátá lọ mi ò tẹ̀lé obìnrin kankan all because I waited. I waited for you, Tọ́lá. angry with me. You are angry with me. Get up. Please. tí your bá ń ṣe torí trust Do you trust? sí, ló ṣe pè mí wá sí hòtẹ́ẹ̀lì, mo fi dá ẹ̀ lóhùn, ó tún wá jẹ́ inú because mo ti bá ọlọ́run bá mi dá máa jẹ́ mi wípé I can never cheat my husband mo ò lè jìgbà kí ọkùnrin kọ̀ọ̀kan kó ṣí mi láṣọ o lẹ́yìn ọkọ mi tó yẹ pé ìyàwó lé mi. fẹ́ ṣíwé ìrántí kan fún ẹ mo fẹ́ kó rántí wípé ìgbà àti àní máa jẹ mi. ṣe ti wá rí sí ṣe ti pé ìfẹ́ mi àti ìfẹ́ tó lágbára ni o ti rí pé ìfẹ́ mi àti ẹ̀ ìfẹ́ látinú ọkàn. 是美。 tí mo sọ fún ẹ tó dẹ̀ mọ́ pé mo ti wà ní ọkọ ó fi bá mi sùn tipátipá rẹ bá mi ó wá ń jẹ́ kí n máa mọ̀ wípé nítorí ọ̀yà ni ọlọ́run dá èso. kì í ṣe nítorí irun mu tiẹ̀ mo ṣe lọ ra abẹ́fẹ́lẹ́. Tùrọ̀lá kí ló dé tó wá bínú jáde ó bá má fara ẹ̀ ó bá má bínú tó yẹ náà kó yẹ kó bínú jáde ó gbé ẹkún tó ń sun pàápàá kó yẹ kó máa sun Tùrọ̀lá. ó ṣe mí bínú jáde tell me kí ló ṣe bí tí mi ṣe ń bínú jáde yorùbá sọ̀rọ̀ wọn kò rí wọ́n ní bulẹ̀ tìrì tí ìyá ọkàn ti máa bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ nínú yàrá tó máa tilẹ̀kùn mọ́rí point of correction èmi kì í ṣe ọ̀rẹ́ ọkọ ẹ̀. èmi ló sọ pé ọ̀rọ̀ ọkọ mi ni mo sọ pé yorùbá sọ̀rọ̀ pòwe òwe lèmi náà fi pa fún ẹ pé kò balẹ̀ mọ́ pé ìyàwó lé lèmi ní ilé ìtọ́mọ ní right láti wá bá ọkùnrin kankan nínú yàrá dípò nínú hòtẹ́ẹ̀lì ọlọ́gbẹ́ mo trust ẹ ó pè mí mo dẹ̀ wá bá ó wá mi wọnú hòtẹ́ẹ̀lì ta ló máa rí mi nínú hòtẹ́ẹ̀lì tá a sọ pé mo ti wá ṣe dànù. ẹlẹ́dàá mo fi bẹ̀ ṣùgbọ́n ó ti gbà please just give me the chance jẹ́ kí n mọ̀ mi díẹ̀ kúrò jọ. mọ̀mọ́ tó rọ̀la nǹkan kan ni mo mọ̀ tó dẹ̀ dá mi lójú tó jẹ́ pé mo lè fi ọwọ́ ẹ̀ gbáyà any day anytime ó lè jẹ́ ni ló máa ṣẹlẹ̀ ó dẹ̀ lè jẹ́ ọ̀la sẹ́ni tó máa gbá ẹ mọ́ mi lọ́wọ́. ṣọlá pé mo lò bínú lọ. mi ṣe ní bínú ayọ̀bá mi ṣojú èéfì kankan dá ẹ lójú láti I can never cheat on my husband and tí wọ́n bá sọ abẹ̀bẹ̀ sílẹ̀ nígbàgbà ibi pẹrẹbẹ ló máa fi lélẹ̀ So mi rí nǹkan náà nílé ayé yìí to máa mú cheat lẹ́yìn ọkọ mi mo ti bá ọlọ́run bàdá májèlé mo ti bá ti wọlé ọkọ mo tún ever ṣèrànù ṣùtìgbọ́n. Okay, ẹ̀gbọ́n mi wà nílé wọ́n wà nílé. ok tó bá dé kó flash. ok máa jíṣẹ́ yín fún wọn wọ́n máa pè é padà. ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ yorùbá ní tilé tòkó a kí ẹ̀yin ọmọ ìyá wa lédè kejì pé mi kú dó lè wé ní báyìí ètò ní ètò wa ètò àṣà jọmú classes kan wá kó sáyà wo program yìí. ló gorí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìmọ̀lẹ̀ ayọ̀ international theatre ní báyìí ọ̀rọ̀ wa dá lórí ìmúra àwọn ọmọ òde ìròyìn àṣà àti ìṣe yorùbá kò gbà wá láyè fún ìmúra tí àwọn ọmọ òde ìròyìn mú tí ọmọ bá mú àràkàrà wọ́n máa fi ìlọkulọ̀ lọ gbogbo ẹ̀yin ọmọ òde ìròyìn ẹ kí á mú ara bí àwọn ẹni tó kù wá lọ́mọ nítorí ẹni tó bá bí ìròyìn là ń jọ wọ́n fi ń yé wa pé aṣọ tá à ń wọ̀ kò dáa kò bá àṣà wa lọ nílùú yìí wà á dẹ̀ ń wọ̀ kò dẹ̀ dáa kò dáa fọmọlúàbí láti máa ṣí gbogbo ara rẹ̀ sílẹ̀ so bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ tó lọ látẹ̀mí lọ má wọ aṣọ báyìí for example ah, ah, fàsókè ah, fàsókè. kí ló dé àǹtí mi. kò dání. best lecturer of the year. Ah, ah nígbà wo lẹ bẹ̀rẹ̀ sí máa lecture ṣé ẹ̀yin náà ti wọ̀rú àwọn aṣọ tí kò dá báyìí rí tẹ́lẹ̀. gbọ́kàn tó sọ onítẹ́lẹ̀ rí ìgbà ìmọ̀ tí mo dẹ̀ lè ever gbàdúrà wẹ̀ fún gbèmí mo lè ever wò torí experience mo ti ní òun ló dé affect mi lọ́wọ́lọ́wọ́ báyìí kò dáa. mo ti gbọ́ yín kò dáa. má wọ owó ẹ̀ kò dáa. mo ti gbọ́ kò dáa. we like to talk about programs ẹ má wọrí wọn máa ṣó ẹ fún wa next time. bẹ́tà mímì máa tọ́ bá lè ṣó ẹjọ́ mi nígbà tá lè máa bá mi kọ́ ẹ lọ́gbọ́n lójoojúmọ́ tó bá ń. wọn máa ṣó ẹ. bẹ́tà bébì màá lọ́kàn tí fẹ́ bẹ́ sọ. kí ni ẹ. màá gbà mí à ń bá sàlàkọjà a ò tí ì dà á ti wọ́n ṣe gbàgàdà bí owó kí ló ṣẹlẹ̀. wàhálà máa tún ti di méjì báyìí. bí ti bá ọ. ìkànnì ayé wọn ta ìtì ìrọ̀tọ̀ mi tún ti wọlé o. àǹtí mi kí ló ṣẹlẹ̀. sọ máa yọ bá ex boyfriend mi. ó ó mo rántí wọn kí ló ṣe wọn. ó ti dé ló bá ránṣẹ́ pè mí mo bá lọ bá gẹ́gẹ́ bí ojú tó ti mọra rí kò lè náà wò tún mọ ni mọ́ bá lọ kí àmọ́ ń gbé mi kọ̀ǹdíṣàn ṣé wọn mọ̀ pé ilé ọkọ lẹ wà ni. mo ṣàlàyé fún un àmọ́ jẹ́ kó yé mi sẹ́ ẹ pé wọn ò tí ì rí ọkùnrin náà nílé ayé yìí tàbí lọ́run tó máa gbà mí mọ́ lọ́wọ́ ó lóun rẹ́dì láti ṣe anything láti fi gbà mí padà. kí bọ̀dá yẹn má wàá dalé wa rú o. kí ni mo fẹ́ ṣe báyìí. torí gbà tá à ń jìyà kò sẹ́nibọ̀dì torí wa o. ó ti sú mi. bá gọ̀ ẹ̀ ló ń jèrè ọkọ béèyàn bá ti jèrè ọkọ á jèrè ọmọ jogbọ́ ò gbọ́ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ọmọ mi ìwọ náà wo ra ẹ wá pa ẹ ètò yà síbẹ̀ wo imú ẹ ètò yà tó tó tó tó gbé sí yín òun rè láyà ẹ yìí gbogbo ẹ náà ni ọkùnrin máa ń rò pọ̀ mọ́ra wọn pé kí ni gbogbo jágbájágbá ń tì sí i òun ló máa ń mérò oríṣiríṣi mi wá láìmọ̀ wípé kì í ṣe gbogbo ẹni tó bá ṣe kinní sára náà ni ó ń ṣe nàbì jọ mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ o you must try as much as possible láti tọ́lọ́ rẹ̀ tọkọ ẹ ok kì í tiẹ̀ wá ṣe lẹ́kàn táwa mọ̀ yẹn ah, ah. kó tó di wípé ó wà tó wù yẹn ó lájẹpọ̀ náà ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ mọ́ ẹ̀rọ bára yín ṣọ̀rẹ́ ṣùgbọ́n ìyẹn ló dáa hmm, ìyẹn ló dáa. ọmọ dáadáa gidi. má jẹ́ kí n ṣe sí má jẹ́ kí n ṣe láyà ìwọ lọ́ọ̀ ṣàánú mi ẹ ní sùúrù o ọlọ́mọ àìkẹ́ fẹ̀kún para yín síbi bíbí. mi mọ nǹkan tó dé tẹ̀ fi tẹ̀lé bọ̀dá mi wọlé ẹ̀sìn. ọkà kí n tẹ̀lé gbẹ wọlé mo fẹ́ jẹ́ kí n ṣe sí nìyẹn. ọ̀rọ̀ tẹnu bí ó máa bí ẹ̀tù àwọn lásán mà ló bí. ó dájú dókítà bá sọ pé kò sí nǹkan tó ṣe yín o kò kò báyìí lára ọ̀tá yín lè kí lẹ fẹ́ ṣe sí. àwọn tẹ̀lẹ̀tẹ̀ ń wọ̀ yẹn o kò nira láti rà lójà. ẹ wo ẹ sọ fún dókítà yẹn kó má tẹ̀ òwúlẹ̀ kó má dàrẹ́ láwọn torí mo mọ̀ pé èmi nìkan ṣe mo mọ̀ lára mi fúnra mi pé mi nìkan ṣe n kò ní láti lajú jìnnà. ṣé o ṣákàlà yẹn àti ìyàwó ìwà ẹ̀rọ wà lára wa. a jẹ́ pé irọ́ ni dókítà yẹn pa bẹ́ẹ̀ ni mo sọ kò ṣe àyẹ̀wò ẹ̀ fínífíní èmi gangan nìkan ṣe. ẹ mú kọ́ tẹ bá ṣe fún mi hm? gbogbo àwọn òbí tí mo kó fẹ̀yà sí ọ̀rọ̀ yìí ẹ ṣáà mọ̀ mi máa lò tẹ́ bá ti ń lò ó mọ̀ pé lágbóró ọlọ́run láìpẹ́ láìjọ ọlọ́run àṣetò dáná ọ̀run. ẹkúta ẹ̀sùn yóò lè help ẹ o oh. eh? ẹ ní sùúrù. ẹ káàbọ̀. mo sọ fún yín mo sọ fún yín ọlọ́run ṣe o. ọkọ adẹkùdẹkù. Ah, báwo ni ṣé wọn pa. kí ni kí n sẹ́ẹ̀bù yín. o ò mọ nǹkan tí máa mú un. ok ah, adé. baby girl. yeah. what's up. ṣé wàá pa. pa. Brent for that. They teach you 10 20 minutes last. Kí ni tí mo ẹni? No, kí ni kí ni tí mo kọ́ tí tí tẹ̀lé? Mo mo mo mo mo á dùn. Ẹ ṣe ìpọ́n yẹn kí ọ̀yẹ́. Ṣé ṣé bí obìnrin rere lọ́dẹ̀dẹ̀ no, bó no, máa ń kí ọ̀rẹ́ ọkọ lélẹ̀? Ló dì mọ́, ó dì mọ́ rẹ̀ mi tún ṣe sọ̀rọ̀ ẹni nínú mi rí àbí ó lè bọ́ ń bèbò mọ̀ tí kò tí ẹ ronú pé kíkí ní ìtọ́ lára ẹ̀ ni mo ló ti ń bọ̀. òrìṣà tó tó ti ń bọ̀ ó kọrin látàárọ̀ tó ti jáde nílé ló wàásọ̀ ń wàásẹ̀sẹ̀ wò táyà ibi tó yẹ kí lọ́mìnì lọ torí torí torí torí tó bá dé mo gbọ́dọ̀ wọ ẹ dáadáa wọ ẹ fínífíní ẹ sọ́ọ̀rì sọ́ọ̀rì bí bá jọ. Make up, kí ló ń gbé ní báyìí bá ti mẹ́kọ̀ kú láti lè láàárọ̀ kí ló tún mẹ́kọ̀ kó tó máa bọ̀ ní ègé mo lu yàtọ̀ tó mẹ́kọ̀ káàkiri gbogbo. ó tún sọ ṣe láàmú ta ìgbọ́ ọ̀rẹ́ àbọ̀pátá ẹ̀ kí ni ó jọ anago àbí mo sọ gibrish àbí bọ̀pátá ẹ̀ simple kí ni bọ̀pátá ẹ̀ sí kí tó bọ̀ ẹ̀. 喂。 比较贵。 Esumie, you are You know what? What? The only thing to me ṣe fún mi be? pé pé ìyàwó to jáde padà sí ibà kó apologize for? Oh, kọ́ mi bẹ́ẹ̀. You sure? Ben. Ah. mi ì lè pè toró mọ̀ pé mo ní láti máa ṣe bẹ́ẹ̀ sọ. Tí yóò bá ti pè ìyàwó ẹ̀ jáde right now, tí máa cool, o dé It is over between me and you. And I'm damn serious about it máa yí gbàgbé gbogbo kí ni ẹ̀já rẹ̀ fún pé ká ṣe nǹkan míì. Adé. ṣe ń e o inú tèmi gan ojú ìsùnmọ́jú mo mọ̀ pé inú dẹ̀ sùnmọ́jú. ẹ wo bẹ ṣe sunkún sunkún tójú ìwọ pọ̀ kábùkù kò tó ṣe kàkà ìborí kò tọrọ nǹkan tó ń ṣe lù sísá mi ẹ wo ọkùnrin kò gan mi rò pọ́ súnmọ́ jù mí tọ́lá wọ́n pọ́n ti rí aláìsíkọ́ tó ń ṣe fún yín níṣẹ́ ló ń rìn kiri gbogbo nílé tó ń rìn lọ tó ń rìn bọ́ sí ti rù ní ìmọ̀wọ́ tó ń ṣe wọ́n ó dàbọ̀ ti rí aláìsíkọ́ táwọn ṣe fún yín ò dà lè ṣe ń wọ ẹ̀kọ́ pẹ̀lọ́lá pàtẹ́ńṣọ́ lọ. kí ló sọ kó ṣe lẹ́kọ̀ọ́? ó ṣe é ṣe ẹ̀kọ́ pẹ̀lọ́lá pàtẹ́ńṣọ́. 잘나가요 <laughs> 고맙소 <laughs> 고마워 고마워 kí n tó dárí jù lọ́wọ́ dípò jókòó torí ìwà tí mo wù sí ẹ lẹ́nu mẹ́ta mo náà mọ̀ pé gbogbo jù ọmọ tẹ́lẹ̀ mọ́ ra nínú mo ń bẹ̀rù pé kí mo máa padà sí ẹsẹ̀ àárọ̀ ẹ̀ torí mi fẹ́ lùzẹ̀ mo nífẹ̀ẹ́. ìwọ ló kọ ìwọ gbọgbọ ìfojú ẹ. tó o jáwọ́ lọ́wọ́ mi nígbà tó o jáwọ́ lọ́wọ́ mi nígbà. ọmọ ọmọ ìyàwó mi ìyàwó mi lè lè ìyàwó mi lè lè ìyàwó mi lè lè tó jẹ ẹ níjà sọ̀rọ̀ tó jẹ tó ń gbọ́ kọlọkọ rí àfojú ẹ ní orí lòsì gbé mọ́tò mi nìṣọ́lé gbé mọ́tò mi nìṣọ́lé kì ní. olùkọ́ ìbẹ̀ olùkọ́ ìbẹ̀ olùkọ́ ìbẹ̀. ìgbọ́ rúkà gbà máa gbé mọ́tò mi lọlé aṣẹ́wó ṣì oníranù tó bá ti máa ṣe tó bá ti máa ṣe ranù ẹ àwọn aṣẹ́wó onídọ̀tí tẹ́ pé ayé wọn ti bàjẹ́ látàyè skul àwọn ló ń gbé kiri. kí ló fẹ́ lọ́dá sí ìdá tí kò sọ́jú mọ́tò mi. tí mo rí mọ́tò ọkọ mi. ọ̀hún tó ọkọ ẹ. pẹ̀lú aṣẹ́wó. ìwọ ni ìyàwó lé ojú òkòsó mọ́tò bí ọmọ onídàáfó. àjọ máa ná tán bí owó ni. ó wà lọ́yà ó ya ó wà lọ́fà ó fà ó yé ó pa mind you ìyàwó mi lélẹ̀ for your information ọ̀rẹ́ ti lóyún ẹ kú. bọ̀dá mi kò dá ẹ ẹ bọ̀dá mi. bọ̀dá mi bọ̀dá mi wọ́ọ́ ló wa nídìí gbogbo everything so wọ́ọ́ ló ń tẹ̀lé wa bọ̀ báyẹn ń yín káàkiri látàrí òun tẹ̀lé wa bọ̀ ní àbí. ọ̀tá àti jùmọ̀kẹ́ àti jùmọ̀kẹ́. ẹ jọ ẹ bá mi wó kó ẹ bọ́ta ni mo ti ọkọ mi. Ah, obìnrin dẹ ni wọ yìí obìnrin ni. obìnrin dẹ lẹ́yìn náà. ọkọ ṣì bọ́lẹ̀ ni mo ti ọkọ mi. ìjà ìjà ìjà ìbọn ṣùgbọ́n ìjà ìrè ọkọ̀ ìjà ìrè ọkọ̀ ó ju kí sójà kó bọ́ọ̀lù lọ sójú ìgbà ayọ̀ bá mi inú mi ò bá dùn tó bá lè yàn dá mi láti ọkùnrin wa kí n máa bá ìrìn àjò mi lọ torí pé mi plan. láti máa ṣìkìrì ilé ọkọ. pọ̀ jaburata ìfẹ́ làwọn wà everywhere ojoojúmọ́ ni àwọn sì ń jà tíra ọba Uh, ṣe wù ẹ́ use me as you want I'm okay. gbà mí lọ kí ní ìdí tẹ́lẹ̀ tí wọ́n rọ bá mi fi àwọn tí ó ti fi ní ara dókítà láti lọ́gbà ìṣẹ̀lẹ̀ àti bá ti sọ fún mi ṣì pàkà ó bá mi ṣe pàkà ó lẹ́ẹ̀ bíṣọ̀kù ńlọ́ọ̀dà àti máa lọ́ọ́ nínú oṣù méjì ní ẹ̀mí ẹ ọmọ máa twelve lẹ́nu ó wá ti lóhùn mo fọwọ́ kàn ẹ́ lọ́wọ́ mo fọwọ́ kàn ẹ́ lára ó gbọ́wọ́ mi dànù ní òṣè kankan èmi nìkan ni máa máa dá sùn lẹ́sìn. rárá tèmi ẹ lòkúta àbí a mú ṣàlàyé fún ẹ mo tún rọra mo ní mo fẹ́ ṣe àdúrà ni àdúrà tí mo ń ṣe látijọ́ yìí ni mi ṣe ti fọwọ́ kàn ẹ́ ìgbà tí ìṣègùn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo ṣe ń lọ ẹ̀gàn sí mo fẹ́ lọ complete àdúrà yẹn ni ó ṣe ní sùúrù kó má kọjú lábẹ́ gbóná tí wọ́n máa dé sí i máa fún ẹ mi ní subsidize ẹ rárá rárá èmi sọ̀rọ̀ subsidy mi straight on ni gbogbo ẹ̀ máa pè tí mi ní yọ ọ̀hún kan. promise. promise baby. àmọ́ tó bá dùn má wojú obìnrin mi o. mo sọ fún ẹ pé mo fẹ́ lọ gbàdúrà báwo ṣe máa wojú obìnrin mi. ẹ kí mo ti lọ wà lórí wà lórí. àmín. akọbàdà àbákọ ní kọ ẹlẹ́sìn o ní gbogbo accident o. àmín o. kí wọn náà dẹ̀ rárá máa drive. Ah, ah, àmọ́ mo fi máa wà careful all the time now. they've bá mi ọlá pé wọ́jọ́ máa gbà ó ti bá gbàjọ ó ti bá gbà mú wọ́n ní bá pa gúnlógún bọ́ fáwọn olé alára pa òdìbò sí àwọn òkè jírò pàtí òrùbọ̀gbọ́n aláyà bíi ọ̀bẹ èbó agbọ́nmi ló lè wọlé ẹja pàjùwà ló lè balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tí ń là láàfin ṣẹ́gun òwúlù tó bá ba jẹun gbẹ́ngbẹ́ ilẹ̀kùn gbẹ́ngbẹ́ làátì ìwọ ti jẹun gbẹ́ngbẹ́ ó ti dẹ́ tilẹ̀kùn gbẹ́ngbẹ́. èmi máa gùn àbòtí gbé. Ah, ah, ṣé mo ti sọ fẹ́ kó bíi tá à ń bọ̀ kò sí problem kó fọkàn balẹ̀ mú ní taba ti dọ́dọ̀ bàbá kò sí wàhálà solution máa wà. mo tún lọ́la ọ̀rẹ́ ọlọ́run ló yọ ọ́ torí mágùn ti ń bẹ lára rẹ̀ ń kò gbọ́dọ̀ lójó méjì. wo dìmú dáadáa o ṣé orí mi ti mo gbélé lọ́wọ́ yìí mágùn ẹ̀lẹ́gbára ni wọ́n ń pè é hmm, mo jogún ẹ̀ lọ́wọ́ àbá tó bí lọ́mọ ni àṣà aní ọ̀jẹ̀ lúbúlúbú ojú ọlọ ogun níjẹ́ bẹ́ẹ̀ wo wọ́n ní àìdàgbà ọ̀jẹ̀ ká má ní kànú robo kínkín bẹ lábẹ́ aṣọ bọ́ ọ bá ti mú kiri ìtọ́ náà lẹ̀ bá yá ẹ bá lè dà kọjá báyìí lásán bẹ́ẹ̀ yẹn kan bá jí ọ níṣu wa lẹ́yìn ìgbà tó bá ti dá kiri ìkọjá tán ẹ gbà mọ́lẹ̀ ẹ gbà mọ́lẹ̀ ẹ gbà mọ́lẹ̀ bó ti ń ṣu ní ọmọ àbí bó ti ń bì ní ọmọ aṣu bó ti ń ṣu ní ọmọ àbí bó ti ń bì ní ọmọ yíbíyíbí yóò máa yílẹ̀ kìtìkìtì báyìí tí yóò máa gbókìtì tí yóò máa gbókìtì oògùn nù ìwọ náà ṣọ́ra rẹ o wọ́n bá ti dára rẹ̀ tán kò mọ́jú ẹni tó da iná ni kò mọ́jú ẹni tó da o má súnmọ́ bọ́ọ̀ bá súnmọ́ ìwọ ni o. Ah, ẹ bàbá ìyẹn gan mo fẹ́ ṣé kì í ṣàtìnà lẹ́nu hmm. kò ti dà kọjá hmm. lọ́ba tán. kọ̀wá tán síbẹ̀ ìkìlọ̀ tó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé ọgbọ́dọ̀ rí dájú wípé aya rẹ̀ ń ṣàṣemáṣe kọ́ ọ tó na kinní yìí lẹ̀ nítorí pé ní ó bá dé èèyàn ọjọ́ méje béèyàn kankan ò bá lè lu kinní ọ̀hún lára bágbó ọ̀hún lára rẹ̀ ọmọ yìí òun náà ó léwu fún o ó léwu fún gidi gan ni. ẹ wo ìyàwó mi mú mọ dáadáa kó lè dúró ọjọ́ méje tí mi sì lé tí màá sọ pé mo fẹ́ rìnrìn àjò tó máa filẹ̀ ẹ wò lẹ́yìn ọjọ́ kejì wọ́n á ti máa yí ọjọ́ kẹta wọ́n á ti pé mẹ́fà tó máa ti kú lórí ẹ̀ ó dá mi lójú gan ni níbí mm-hmm. ẹ ṣe gbọ́ bàbá. wọ́n ṣe mo ṣe ní kó ṣe oògùn nù abẹnú gángan. ìgbà ń gbélé gbọ́. yóò tù yọba o. ọlálẹ́kọ̀ọ́ àbọ̀ ọ̀mọ ohun tí ọ̀hún tọ́hún wí lẹ́nu mi òní máa gún ẹlẹ́gbára òjẹ́. èmi ò sọ pé kò jẹ o but lágbè tèmi sọ sí ẹjọ́ kò yé yín. ẹ̀yin lè sọ fún mi pé tí n bá ti lè fi ilẹ̀ báyìí tó dà kọjá ó ti wà lára ẹ̀ pé lẹ́yìn ọjọ́ méje tí nǹkan bá dáhùn lára ẹ̀ àfi kì í ṣàfihàn pé kì í ṣe ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe sọ́jọ́ jọ́kìnà náà ni ó ti di oṣù kan ó tún lé nǹkan kan ò ṣe nǹkan kan ò ṣe arákùnrin kankan àgbọ̀ bẹ́ẹ̀ nìkan kú àgbọ̀ bẹ́ẹ̀ nìkan kú sórí ẹ̀ omiṣu ah! abayẹ pé ṣé ó dá yín lójú pé nǹkan tẹ́ fún mi yẹn ó jẹ́ nǹkan tí ẹ fẹ́ fún mi àbóyá kan ṣe mistake tẹ́ fi fún mi ní ìtí ẹ ṣe fẹ́ lòmíì ní kò yé mi. wo wọn jẹ tán oògùn tó mú lọ́hùn oògùn abẹnugọ̀ngọ̀ lúbúlúbú ojú ọlọ àṣà àní òjẹ oògùn níjẹ bẹ́ẹ̀ márùn ní ọmọdé bá rọrùn ọwọ jẹ́ kí n wí fún ọ oògùn tó gbé lọ yìí ń má gùn ẹlẹgbẹrẹ ọhún bó bá ṣe é pé ní arábìnrin ọhún ẹnikẹ́ni bá gun yẹ ìtú òpa olúwa yóò lérú yé bóun náà bá wá kọ tí ò ọkùnrin lájọṣepọ̀ fún dídí ọjọ́ méje kò lè kíje mọ́ ìyẹn ò fi yé mi pé a jẹ́ pé ìyàwó rẹ̀ ó ti gbogbo kan dá bí ó ti sátọ̀ àwọn àgbà ó ti gbogbo kan dá sí ohun tá a fi sí láàánú ọ̀dà kò sí nǹkan tí yóò lọ́rọ̀ nù kò sí nǹkan tí yóò ní solúsàn fọkàn rẹ balẹ̀ èmi ò bọ ṣàyẹ̀wò lórí kíní ọ̀hún wọ́n yẹ̀wò ń bá ṣèwádìí ọ̀hún tán bó bá ṣe jẹ́ ìwọ̀n ìjẹ̀kọ́ ọgbọ́ ṣọ́gbọ́ fọkàn rẹ balẹ̀ bá a ti ṣe nù kàmọ́ bágùn tí ń bẹ lára wọn o oògùn ni. tó bá ilé lọ́jọ́ méje lára rẹ ọ̀run làálàá. ah jésù. ọlọ́run náà ló gba gbogbo ọ̀run mi ló sì gbà ọ́. ayé ọba mi. farabalẹ̀ farabalẹ̀ solution máa wà sí torí mágùn mágùn ẹlẹ́gbára ni ṣùgbọ́n báyé bá ń jáyé bọ́rùn bá ń jọrùn ó bọ́ <laughs> kò sí wàhálà kankan. ayọ̀ bá mi pa tábà ti dé ibi iṣẹ́ ẹ̀sìn làásì má jẹ́yà ah, kò sí wàhálà má ṣojú kò sí wàhálà. fún ọgbà làbálà gbogbo tí ń bẹnu mo dúró lá. ọ̀bàrà aka kú yóò kà jáde lónìí. ha ìbá ti wáyé ọjọ́ ìbá ti wọ ọrùn ìbá tó dá kí n tó dá tó tẹ̀ kí n tó tẹ̀ báyìí ọ̀bàrà ká o ká o gbogbo tó wà mo tún lọ́la ìbáyìí kò lọ ká kúrò ni nítorí pé kíni wọ́n ní akáribìtì lórúkọ ọ̀sán òkùnkùn bírímù bírímù lórúkọ òru àgbàdo lórúkọ ẹ̀tù irin ìbọn tá ń mọ̀ lórúkọ tá ń pọta amìjẹ̀mú ìlúkọ lórúkọ tó kàn pa àyà akéèké àbíjà gbáà lórúkọ tá ń pè wọ́n mọ́gùn kó wá Tinubu tó lọ́ba ìkó jáde àjẹpọ̀ ń tàdán ẹ wọ kọ́. irọ́ nítorí kó o pọ̀kọ́ ló ti pọ̀ yìí wọ́n ní ikú jí ó forí ti gbó ọ̀pẹ́ jí ó forí tọ̀dàn ilẹ̀kẹ̀ jí ó forí ti dì adífáfá gbàrà òjò tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ ti fi ń làgbíjá adífáfá àwòrán mi làbára àgbọ̀dẹ̀ lẹ́gùn tó ti bàbá ń lọ sí panipani tí ń lọ sí panipani wọ́n lè òní bọ̀ wọ́n lè òní dé ó lóun ó lọ ó lóun ó bọ̀ lóun ó dé wọ́n níbà òní ó ṣe ṣe ó ní a kì í torí gbígbó kápájá a kì í torí kíkàn kápàgbò a kì í torí wèrèwèrè kákòrúkọ ìwọ ọmọ tún ìlú panipani ló wáyé ìlú payọ̀payọ̀ ló wáyé ó ti lọ ó bọ̀ ó dé báyìí bóníkò ewo òrìṣà pọ̀ pọ̀ pọ̀ pọ̀ bájẹ́ bájẹ́ tí a pọ̀ ni mo ní o pọ̀ òrìṣà adóbá òun iṣẹ́ ìtàn ayọ̀bá mi iṣẹ́ ìtìtàn sì kú ó tún lọ́lá. abara mi ló mú ara ọmọ yìí ti lóyún olóyún ọmọ yìí ti lóyún ayọ̀bá mi oyún ń bẹ ní omi. gbogbo tó la kó yẹ kó lóyún ládùúgbò tó wàhálà tí mo ṣe lábọ̀ nítorí tiẹ̀ ládùúgbò tó táà tí mo waste ládùúgbò tí mi ò bóbìnrin kankan lò pọ̀ ládùúgbò wàhálà tí mo ṣe mo tó rọ́lá. You are pregnant. Then, then all is vain. Asán nínú asán. <sighs> Ah, bàbá àti màmá wọn tó rọ́lá. Inú mi dùn pé mo request fún ìpàdé ìyẹn rẹ̀ jẹ́ kó ṣe é ṣe ọ̀rọ̀ mi ò pọ̀ kí nǹkan má bàa dé level tí nǹkan máa fi bàjẹ́ pátápátá ni torí mo mọ́ra mi dáadáa ṣe rí ọmọ yín bẹ ṣe ń wòye ó ti lóyún. ètò tó ti àbọ̀ òrí o fẹ́ sọ nǹkan ayọ̀ bàǹtà báyẹn o dè lójú kókó láti sọ. ìgbàta grandparents. congratulations. congratulations indeed mo fẹ́ kẹ́ mọ kinní kan pé oyún tó wà nù ẹ̀ oyún ọmọ àlè ni bẹ́ẹ̀ ni èmi kọ́ mu ní. ọ̀dọ́lálá máa sọ fún èmi àti bàbá ẹ̀ wípé nǹkan tí ọkọ ẹ sọ yẹn kò sóòótọ́ mẹ́. mú mi oyún tó wà nínú mi ọlá mi lẹ́kọ̀ọ́ ní. kí ló bí yẹn na èmi ni mo lóyún inú ẹ o tún pinnu ojú kò lójú ẹ má sọ wá dọ̀dẹ ẹ yé sọ àwa dárìn dìkẹ́ àbí kí ni gbogbo jágbajàgba tẹkúra yín sí ṣé wọ́n máa ń béèrè ibi tí adélébọ̀ ti gbóyún wá ni. ó dáa kí ni ìdí tó fi sọ pé wọ́n kọ́ ló lóyún lómi. ọ̀rọ̀ tá a sọ yìí ó simple now for three months mi súnmọ́ ẹ oṣù mẹ́ta mi súnmọ́ ìyàwó mi ó dẹ̀ lóyún. kí ló tó fi súnmọ́ mi. ah ah what a question ṣé tí ọkọ ẹ ò bá tiẹ̀ dẹ̀ wá súnmọ́ ẹ fún odindi oṣù mẹ́fà. èyí tó kàn ní pé kó bọ́ síta kó máa lọ ṣe pálapàla ṣó gbọ́mọ ẹ. dadi irú ọlọ́lá mi lè pa gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn bó ṣe jẹ́ nìyí atẹ́gùn tí ń bẹ lára rẹ ń kò gbọdọ̀ lọ́jọ́ méje tó bá ilé lọ́jọ́ méje lára rẹ ọ̀run làálà. ah jésù. ọlọ́run náà ló gba gbogbo ọ̀run mi ló sì gbà ọ́. ayọ̀ bá mi. farabalẹ̀ farabalẹ̀ tó mọ̀ solution máa wà sí. torí mágùn mágùn ẹlẹ́gbára ni ṣùgbọ́n báyé bá ń jáyé bọ́rùn bá ń jọrùn ó bọ́ <laughs> kò sí wàhálà kankan. ilé kan ìwọ lé ọmọ tèmi ní máa dùn ní ilé ayé ta wà yìí kí ẹnìkan wà kó má wà civilized ẹ kó máa lé obìnrin ní máa dùn nítorí owó jíjẹ. dadi mummy ẹ jọ̀ọ́ nítorí ọ náà ọ̀tọ̀ kan tí ilé kan ní ká wá ṣe mí báyìí ó ń sọ fún mi sìn pé ìyàwó òun ó ń ṣèrànú káàkiri ó dẹ̀ ti ní oyún three months báyìí ó kàn ní ká gbọ́ àtìgbà ká lè drop àtìgbà ká àdé máa lọ sí wa ni mi mọ̀ pé ó ti ó ti ṣe such a crazy barbaric and so primitive. primitive òyìnbó yẹn gan ni. shit. o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ tọ́lọ́ wọn tí tí ò fún ẹ ṣe àjọ ẹ̀ tì í. ẹjọ́ ń torí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́. má bẹ̀ mí má bẹ̀ mí rárá èyí fẹ́ pa mí lọ́mọ òun sọ fún mi pé kí n má bínú owó jíjẹ ilé ilé yìí bèrè lọ́wọ́ rẹ ṣé owó jíjẹ ilé ilé yìí ah mi mọ̀ pé wọ́n ṣì wà ọlámilẹ́kan ó fẹ́ sọ mí di àgùn alẹ́ ọlọ́run ọba ò ní fún ọ ìṣe ìwọ ìkà yìí. kọjá gbogbo rẹ tó ṣe pátápátá tó lóṣù tí olùpẹ́ pọ́nlọ́ mi fún mi ṣe. ọ̀làlẹ́kọ̀ọ́ a ṣe lè ṣe irú nǹkan báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe náà ìsìtò kò séyìn. kẹ́nu ẹ̀jọ́ sọkúsọ òṣùwò ló sọ lẹ́nu ẹ̀ bọ́mọ lọ́mọ tó má ṣòro ẹ̀fọn bó tiẹ̀ ṣínú ẹ̀ má dùn. o fúnra ẹ̀.